bismillah wa salatu wa salamu ala rasulillah adáwọ̀kọ́ fún ọlọ́run ìkẹ́ ìgẹ́ ọlọ́run kọlọ bá oníṣẹ́ ńlá anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam a pẹ̀lú ògbó ọlọ́run ọbọba tó láàrẹ ga lónìí ọ̀rọ̀ nípa báàbù mi tuntun lásọ̀rọ̀ ilẹ̀ lórí oní báàbù salatil jama'ati ẹ̀fíwà ìmáàmà sí báàbù صلاة الجماعة والإمامة náà báàbù yìí báàbù kan tó yẹ pé gbogbo aná làmọ̀ ni ó pàtàkì gan ọ̀rọ̀ ìmáàmà ó pàtàkì ọ̀rọ̀ sọ̀láfìlì jamaa ó pàtàkì ó sì so torí pé ó díẹ̀ ìyẹn ló tó jẹ́ kí màá kọ̀wọ̀ pé kí kọ́ لكن باك عشان ناخذ ما يتيسر من القواعد على يجب سيجب على من حاجنا في هذا الدرس لين بأنا واتو أما تنبع بواقعي بلو قولون بابا بسم الله بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله قال المسلم رحمه الله باب صلاة الجماعة هي من أكثر هي من أكثر كل هي من أكثر السنن أكد هي من أكد السنن تابي هي أكد السنن كان مجد هي من أكد السنن أو هي أكد السنن نعم هي من آكد السنن وتنعقد الاثنين. نعم. وإذا كثر الجمع كان الصواب أكثر. نعم. فتصح بعد المفضول والأولى والأولى أن يكون الإمام من الثياب نعم. فيؤم الرجل بالنساء لا العكس نعم. والمستعد بالمتنفر والعكس نعم. فتجب المتابعة لغير المفتد ولا يؤم الرجل قوما هم له كارهون ويصلي بهم صلاة أخفهم ويقدم السلطان فرب المنزل والأقرب ثم الأعلم ثم الأسن وإذا اختلت صلاة الإمام إماما يعني. وإذا اختلت صلاة الإمام كان ذلك عليه لا على المؤتمين وموقفهم خلفه إلا الواحد إلا الواحد فعن يمين وإمامة النساء وسط الصف وتقدم صفوف الرجال ثم الصبيان نعم ثم النساء والأحق بالصف الأول أولو الأحلام والنسل نعم. وعلى الجماعة أن يسووا صفوفهم نعم. وأن يسدوا الخلل وأن يتموا الصف الأول ثم الذي يليه ثم كذلك نعم ما شاء الله بارك الله فيك ọlọ́run آه، قبعة الإمام alìmọ́mù ṣàwùkẹ́ رحمه الله تعالى tààlà kọba sanwọ́lẹ̀ هذا kọba ṣe àforíjì ẹ̀ṣẹ̀ wọn kó sì bá sàlékún kẹ fún wọn bi'idhnillahi ta'ala qabla an nakhuda fi bayani hadhihi al-kalimat al-dhahabiyya allati katabaha al-imam نقوم بتقديم بعض القواعد المتعلقة بهذا الباب. فتو دي كابو سينو اما كاتي وان سو اجا tàbá ti gbọ́ àwọn kọ́ ìdàbà abẹ́ mọ̀ sọ̀rọ̀ ìdájú ẹ̀ ká gbọ́ tàbá ti gbọ́ yé wọ́n ní ní pọ́blẹ́mù ibi tí máa mú ṣàkàní sọ tọ́ọ̀ bá ti gbọ́ yé ó lè bẹ̀ǹtẹ̀ fún ẹ̀ ọlọ́run níjọ́ bẹ̀ǹtẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ kọ́ ìdà ilẹ̀ ó ní ṣe pẹ̀lú ìdájọ́ ọ̀sọ̀ láti ìjà máa dájú ẹ̀ẹ́dẹ̀ rí pé òun ni ìmáàmù fi bẹ̀rẹ̀ ó náà fi bẹ̀rẹ̀ kọ́ọ́lá híyá min sunan tàbí híyá ákádù àsunan ó ní ìnú وعلى مذهب الجمهور جمهور العلماء يقولون صلاة الجماعة سنة مؤكدة فلا يمتي لذلك قال من آتاد السنن لكن هل هذا الكلام صحيح أو لا نقول لا وعاما يكي قل لا في عنيسي بهذه القاعدة الأولى التي سنذكرها نعم القاعدة الأولى <coughs> الجماعة فرض عين الجماعة فرض عين على كل مكلف على كل مكلف إلا بدليل الجماعة فرض عين على كل مكلف إلا بدليل ìtumọ̀ ilé ni wípé kíkírun jama ọ̀ràn àyàn kìí sí fárúdù kìfáyà gan tọ́rọ àwọn míì tí wọ́n bá tẹ̀ fẹ́ pẹ̀ lọ́rọ̀ yẹn wọ́n ní fárúdù kìfáyà kìí sí fárúdù kìfáyà fárúdù àyìn lórí ẹnì kọ̀ọ̀kan nínú dhukuru hazihil umma ọ̀ràn wọ̀ fún yàn bí kéèyàn sí ìrìn àjò mọ̀lọ́pàá láyé mi ti bí kéèyàn sáàárẹ̀ kọmọ lè lọ sí mọ́ṣáláṣí àtàwọn àdímì tí ṣẹlẹ̀ àgbà pé inú ọ̀ràn yẹn lè tara rẹ̀ kọmọ jọ ọ̀ràn yẹn fún yàn kí lè wá lè rí wípé ni rí rẹ̀ pọ̀ wà á kí mo sọ látọ̀rọ̀ àtò zaka wà rúkàáwú ọ̀kẹ́ máa rọ̀ kí ẹ̀yìn pẹ̀lú àwọn tí ń kírun ṣọ́rọ̀ sọ̀rọ̀ láti jàmọ́ àti wà ń bẹ̀rẹ̀ bí ń kò sí èméjì ń bẹ̀ nínú ẹ̀rí tó wá lágbára jù nínú ẹ̀rí tó lágbára jù táwọn afá máa ń lò fún wujubu salati jàmọ́ òní ẹ̀rí suratu nisa wa idha kunta fihim fa aqamta tó lára ga ó ní wa idha darabtum fil àǹtakọ̀sọ́rọ̀ òmìnà sọ́láàtì in khiftum an yaftinakum alladhina kafaru innal kafirina kanu lakum àdúwán àdúwán mubina ọ̀dá ayà yẹn lọ sáájú ẹ̀wọ̀n kẹsọ̀ láti lọ haufi nìyẹn lójú ogun tó bó ṣe jẹ́ ojú ogun tó ọlọ́wọ̀n bá tó pàṣẹ ìrùn jọmọ́ ìyẹn lọ́pàá láyé mi tí so ó ní wàyí gà kọ́ńtà fíhìn tó bá wà pẹ̀lú wọn lójú ogun fa àkọ́mútà aláhùnmọ̀ sọ̀lá tó gbẹ̀rùn dènà fún fáyítà kọ́mútọ́ ìfàtún mínhùn máa kà má dákì táwọn kan nù wọ́n dìde pẹ̀lú ẹ̀ mo rò wáláyé mi kí tí ṣe jàmá ní pípàṣẹ jàmá ní ojú ogun nígbà táwa ń sọ̀rọ̀ àtúrò họ́ọ̀f tẹ́lẹ̀ pé tọ́jà ju sọ̀rọ̀ àtúrò họ́ọ̀f sí sọ pé kátó kí jàmá ń bẹ ẹ̀rí ńlá tó tóbi ní wípé ìrùn jàmá ọ̀ràn yẹn síbẹ̀ náà ẹ̀bẹ̀ kọ ẹ̀tún wa mọ̀ wo àwọn onímọ̀ sọ wípé nínú nǹkan mìíràn tó wá rí mbẹ̀ ni pé sẹ́ràn kí alharakatu kẹfẹ́rọ́tù kò lẹ́tọ̀ lórí ọ̀ tí bẹ́ẹ̀ náà rí ẹ̀kọ́ kò lẹ́tọ̀ ó túnmọ̀ sí wípé alhosho wàlhodo wà fi sọ́ra níwájú bá ti ha ní àwọn ọ̀ràn yàrún ni kí yàn farabalẹ̀ iná gbogbo ọ̀rọ̀ ìpínlẹ̀ náà nù ọ̀rọ̀ ọ̀ṣọ́gbò náà ní ń tọ́ka sí mo rò

ọ̀ràn àyàn ni fọ́dọ̀ ayé nínú ara ẹ̀rí gbogbo àwọn tí wọ́n wà lógun yẹn ọlọ́run bọ̀ yẹ nìkan kan lẹ́nu wọn wọ́n ní fáyítà kò mọ̀tọ́ ayé fàtún mínú hùn máa kí wàlíyà àkọ́dọ́ àṣìlẹ̀ àtà kan gbé dà lọ́wọ́ fàyídà sájàdú fàlíyà kóònù mi wà rọ̀ ìkù tán bá ti forí kan lẹ̀ ìfàtún ọkọ̀rọ̀ lámì yóò sọ́lú fàlíyà màkà àwọn tí wọ́n ń sọ yín nígbà bẹ̀rẹ̀ ẹnu Kama náà súnmọ́ wájú káwọn náà tó wá kí wọn wẹ̀lẹ́ àkọ́dù ẹ̀dọ̀rọ̀ hún wà á tilẹ̀ ṣàtà táwọn náà bá tó fẹ́ kí ká tó kó nǹkan jà lọ́wọ́ o tọ́rọ àwọn ara ni Muhammad sallallahu alaihi wasallam ọ̀sẹ́yìn àgbà tí ó máa líìdì wọn wá sí mọ́ṣáláṣí kíkà náà bí ṣe rọ́ọ̀sọ fún kó máa kírun lé ẹni sọ́lá alẹ́ wa lè sọ́lá ní ṣe rọ́ọ̀sọ ṣùgbọ́n nígbà tó pẹ́yìn ìjà tí ó fẹ́ máa lọ tán ànábì pé tí àtọ́ sí máa wò ní ìdá sọ máa ń gbọ́ tí wọ́n bá pè wọn ó lọ máa ń gbọ́n ànábì ní fàájì yàrí pọ̀ ń dáhùn ẹ̀rí pé ẹnìyẹn ní ọzọ́rọ̀ tó fi ẹkan sí rọ́fọ̀ rẹ̀ fún àbí òní ó ní máa zálíkà anábìsọ́lá alẹ́wà alẹ́sọ́lá ní kọmọdá kọmọ wà ní ó túmọ̀ sí wípé ọ̀ranyàn ni irun jama hadith kan bẹ tó gbajúmọ̀ náà ti gbogbo wọ́n mọ̀ ó ní hadith kan ní sọ́lá aléwálé ọ̀sọ́lá sọ pé mo ti gbèrò rẹ̀ wípé kí n gbogbo ya gbẹ̀rún nàró tí wọ́n bá gbẹ̀rún nàró tán kí wọ́n á ní ẹmọ kírun lọ kémi wá lọ bá àwọn tí wọ́n ń takọ̀ láfa ń sọ láti jama kí n jólè wọn lé wọn lórí sálàyé mi tí <laughs> ìjó yàtọ̀ ó ní pé tó bá ikọ́ àwọn ènìyàn wọ́n fi ń pè sọ̀rọ̀ àyàn lẹ̀ ní kò ní jólé wọn lé wọn lórí mo rò pé àlàyé mi ti pọ̀ jẹ́ túmọ̀ sí pé wọ́n ní padà kí má ní ní jamani mo rò pé àlàyé mi ti ọlọ́wọ́n bá lọ́mọ ẹjá sọ ọkọ ìdẹ̀lẹ̀kejì àwọn ẹ̀rí mi tún wà ó ni àwọn ẹ̀rí mi ń bẹ tí mo tún kọ sí mi àbí ẹjẹ́ sáré kẹ́lẹ́ ìfún wa hadith àbí dàbdà àbúdàdà àti sàbí ànábì sọ́ọ́lá tọ́lá nípa Muhammad sallallahu alaihi wa sallam sọ pé máa mi ń sàlá àtàtì àwọn èèyàn mẹ́ta wọ́n ní dáwà fi kọ́rí àti nílùú kan wọ̀lá bá dìbí tàbọ́kọ̀ bì kan látòkọ́ mú fi himu sọ̀rà tí wọ́n wá gbẹ̀rún nàró kí wọ́n kí ńlá kọ̀dí sáhàwọ̀dà àríhìmù ṣàìtọ́ àbíkí ṣàìtọ́ ọ̀nà ó gbàjọba ó jẹ́ kò ní ọmọ àjárí wọn tó ti ó fàálẹ́yìnkùn bíl jamaà fàálẹ́yìnkùn bíl jamaà kìí ṣe jàmá ṣíṣe o ẹ̀wọ́n jù tó ọ̀dọ̀ gẹ́lẹ́ mọ́tò máa gbọ́ bá labàlá fàyínà máa yá àkólò bó nínú ẹ̀lẹ́gọ́nàmí alùkọ́ọ̀sùyà ẹran tí ọba bẹ́gbẹ́ ẹ̀rìn òun làjá ní ìkókó máa pàjẹ́ tó inú jẹun sọ pàṣẹ rẹ̀ àbí ọ̀pàṣẹ rẹ̀ ń bẹ̀ ó dẹ̀ tí ó yé wa pé àìṣe bẹ́ẹ̀ yóò fàyà kí ṣàìtọ́nù ṣe kó ìṣàṣọ́dà rẹ̀ kọ́lọ̀ làwọn bẹ́ẹ̀ alùkọ́ ìjà tó sàníyàn كلما كان الإمام كلما كان الإمام أجمع للشروق المعتبرة كلما كان الإمام أجمع للشروق المعتبرة كلما كانت الإمامة أكمل كلما كان الإمام أجمع للشروط المعتبرة كلما كانت الإمامة أكمل قايدة كتبتك جاني قايدة إيه قايدة كتبتك جاني ìtumà rẹ̀ ní ṣe rí alìmáàmà ìmáàmà ó ní jíjẹ́ ìmáàmù ìmáàmù ti mọ́ṣálásí tí ó lè dìrùn ni ohun ó ní àwọn shurutun mu'tabara ó sì ní àwọn shurutun ghayru mu'tabara ìjẹ́ ìmáàmù ní àwọn májẹ̀mú kan tó yẹ pé ṣẹ̀ríyà ọgbàrú májẹ̀mú bẹ́ẹ̀ wọlé ohun gangan ló gbé wá bẹ́ẹ̀ náà ló ní àwọn májẹ̀mú kan tí ṣẹ̀ríyà ò ní tó fẹ́ fi ṣe mo rò pàdà yìí mi ti ẹ ń bẹ̀rẹ̀ níbi àwọn májẹ̀mú tó yẹ pé ṣẹ̀ríyà ló mú wá نبي عتيمي إمام جعلك حديث حديث أبي مسعود رضي الله تعالى عنه يليت إمام مسلم الدعوة أسلال العافية ودع نبي محمد صلى الله عليه وآله وسلم صحيح يا أم القوم أقرأهم لكتاب الله أنت يوسع جوا من يكيم من الأقرأ فالقراءة إيه فتحسين القراءة فبحسن القراءة شرط معتبر في الإمام sálàyé mi ti fẹ́ akọ́rọ́ ù ẹni tó ma Kùránì kájù tó ha jù nínú wọn ẹni kó sì mọ̀mọ́ ṣẹ́lù tó kàn ní onífàyín káànù fẹ̀rẹ̀ kẹrọ àti sàwà fàálámùhún bí sunna onífẹ́kùhù ti dé máa tábàrọ̀ mo rò pálàyé mi ti tó tábàrí pé èèyàn méjì wọ́n sì dédé ara wọn níbi Kùránì àáwò kí èwo o ti

sísáwájú gba islam wà nínú aṣọ́rọ́ tó alìmọ̀tàbàrà hmm? ó di mélòó ó di mélòó alákọ́rọ̀hún aláfọ́kọ́hún aláfọ́kọ́hù látò ní alámbì súnnà báyìí torí tó bá ti máa súnnà jù ọ̀nà ni aláfọ́kọ́ só ti yẹ báyìí ní sin alákọ́dámù hijrọ̀ta alákọ́dámù tilma ó di mélòó ó di mẹ́rin wàlá àyà òmìnà rọ́jùlù rọ́jùlá fi sọ̀tọ̀ọ̀lì fún ọgbọ́dọ̀ lọ sọpọ́sì máa mú lórí ẹlòmí nínú sọ̀tọ̀ọ̀lì bó ṣe wùlẹ̀ kọ́ kí ó tó kọ́ jẹ́ ṣéwù mọ́dé mọ́ sáájú ìgbà ẹ̀ tí gbẹ̀rún nàró ni ọ̀yẹ́ gbẹ̀rún nàró kọ́ wá bọ́ wájú ọ̀lẹ́fọ́ nítorí obìnrin kí ìmáàmù nǹkan ó wọ́n lè ṣe ìmáàmù fún ilé rẹ̀ òun ló ní sọ̀tọ̀ọ̀lì mẹ́rin tó bá wù ó lè sọ pé kò kírun tí ó bá ní ó kírun ò ní ó kí ọba àmọ́ kí ó bí kọ́ ọmọ kí ó ju tá ń daálẹ̀ lọ nínú ilé èèyàn ẹni tó bá ní ilé òun ni máa mú tó bá wù ó lè pọ̀ dá tó bá wù mo rẹ̀ pàlàyé mi ti ẹ máa náà ti hadith àwọn sàhábà tó wà nù al-Adab tí wọ́n lọ kẹ́ nìkan tó ṣe kò máa so nígbà tí wọ́n jẹun tán tí wọ́n ṣe tán fẹ́ máa lọ àsìkò ọ̀run wa tó ìkan nínú àwọn sàbẹ́ méjì ti tán àtẹ́ǹdì kò mọ̀ wọ́n wá ti ṣáájú pé kò kí

wọ́n jókòó kalẹ̀ ní wọ́n sílẹ̀ wọ́n ti tètè sàlù àlá wọ́n àlejò akẹ́nìkan sáájú kí n fa wọn ẹ̀ẹ́kẹ̀rì yọ bọ́ wájú ní ẹ̀yàn wọn ẹjọ́jọ́ wọ́de ní o abẹ́ẹjọ́ pàdé yóò bọ̀ wájú ní tani ó pèrún tani ó sẹ̀kọ́ fi lè àwa ní shurutun ghayru mu'tabara látọ̀júwe inú rẹ̀ ní olówó nasabu ní olówó nasabu sí dandan ni kó jẹ́ wípé ẹni tí ó bá ṣe ìmáàmù kó wá ní ìdílé tó pàtàkì ìdí táwọn afáàfin mílẹ̀ wà ní kí hadith ń bẹ kí al-a'immatu min Quraysh ó túmọ̀ sí wípé àwọn Quraysh ni ó máa jẹ́ ìmáàmù láàkín àlàyé mọ́tò mi ń kọ̀ ẹ̀ṣù níbi ìmáàmù àdúnyà ni àwọn ni ọmọ jẹ́ wálí àwọn ni ọmọ jẹ́ àmírù àwọn ni ọmọ jẹ́ gbogbo sálàyé mi so olówó nasab mọ̀tábà sí almanasibi dunyawiyya mọ̀ pálàyé mi ti ṣùgbọ́n fìlìmanasibi dìníyà là àtàkùwà ni pẹ̀lú mo rò pé àlàyé mi yé ilẹ́fẹ̀ẹ́ rí pé ẹ̀rẹ́ hadith ọlá àlàáfíà pé sáàlì mọ́lá àbí ṣàwùzẹ́ ìfàkírùn fáwọn èèyàn tí ó mọ̀rún sí tó lẹ́yìn mọ́lá tí ẹ̀kọ́ kírùn tí ó mọ̀rún wà bẹ̀ ilẹ́fẹ̀ẹ́ rí pé láyé ọmọ márùn tó sọ fún kan àwọn sàábí tó jẹ́ wálé rẹ̀ wípé ta ló fi ṣe ta ló fi ilẹ̀ pé kọ́mọ mójú táwọn èèyàn lẹ́yìn نضف حديث إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين سلامتي فعلو النسب ليس معتبرا في الإمامة الدينية في المناسب الدينية إماني tí ọmọ kùrẹ́ṣì bá سوى ما قريش بعد يكون لو lo yóò sáájú بقى saaju لو bá tó yé báyìí nìsìn yóò tó ní o náà nínú àwọn ṣòro tó fẹ́rù màá tábárọ̀ àwọn ní alìbòlóòrò alìbòlóòrò kí sì dẹni kí yàn bá làgà kó tó lè jẹ mọ́ òṣìṣẹ́ ṣòro tó màá tábárọ̀ ojú ilẹ̀ ìrìn àti hadithi amúrùbùn sálímá ọmọdún mẹ́fà àbọ́mọdún méje tí ń lè dìyàn láyà nígbà Muhammad bàbá rẹ̀ gan bẹ́ẹ̀ náà jí tó yé so kò sínú àwọn àṣòrótó alìmọ̀tàbárọ̀ nínú tí ó sí nínú àṣòrótó alìmọ̀tàbárọ̀ òun ni alhadar wa safar sí dẹ̀rẹ́ ni kó jẹ́ pé tí ó bá lìdì ìrún kọjá ara lé àbí kọjá onírìn àjò kò sí nǹkan títà wà wù wípé àwọn wẹ̀rẹ̀ onírìn àjò náà ẹ̀jẹ̀ gan bọ́ kí máa mú ọ̀bá ní ọbọ̀ wájú olè ìmáàmù àwa mùsáfìrù wà ń bí o bí ọwá jẹ́ mùsáfìrù nǹkan mo rọ̀ pàlàyé mẹ́tí tàbí ká ti máa wòye pé kí máa mọ̀ kan bọ́ wájú kan mọ̀síkọ́ ní àwọn kan sí jẹ́ mùsàáfí kàjọlá sáfà tí wọ́n sọ pé ọjọ́ láàrùn ni kò ní ìdíkọ́ ọjọ́ lásáfà so ìmáàmà mùsàáfí rò lè kírun fún mùkéyìn mùkéyìn lè kírun fún mùsàáfí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni àlàámá ó lè kírun káwọn jẹ́ sì yájúlẹ̀ kan tó lẹ́yìn Abdullahi bin Umar kí tó mọ́ أو غير معتبر سيما سأنبع محمد صلى الله عليه وسلم يا أم القوم أقرأهم لكتاب الله نبي إماما تدينية سجان نبي إماما دنيوية وصيب الأئمة من قريش سيتاوان سنبي نيتي kábárí ìmáàmù tó bá lè kó ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòro tó ìsinú ọ̀nà dájú àrí ìmáàmù kan ó náà ní alákọ̀ọ́wò ó náà ní aláfọ́fù ó náà ní alákọ̀dámù sílímà and akudam ejirota àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣòro yẹn irú ìmọ̀ iru bá wọn pé sí i ààrẹ nìkan tó yẹ pé òun náà lọ ó kéré rí ẹni tó ní gbogbo yẹn bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìmọ̀ àwọn yẹn ṣe ń ṣe ń pè ṣé kí ni yẹn yé ó jọ máa ń kàtí mo ti ṣàlàyé ní sísọ mi ní ìnira ọjọ́ ń bẹ̀ mọ́ o láti bá rọ bil ansabi wal ahzabi fi manasibi láti bá rọ bil ansabi wal ahzabi fi manasibi tí kò bá ti jẹ́ kó ẹ̀sìn

sọ̀rọ̀ yà àtọ̀kọ́ ìdá yẹn lónìí àti lọ́la ṣàlọ́ tó ó sì fún bí mélòó kan aláṣìlò kọ́ ìdá mi ni anna ṣàáìrọ̀ díìnì zọ́ọ̀hìrọ̀ aláṣìlò anna ṣàáìrọ̀ díìnì zọ́ọ̀hìrọ̀ لا تتولاها المرأة لا تتولاها المرأة الأصل أن شعائر الدين الظاهرة لا تتولاها المرأة سيادي ما بيتعلى بقى سيادي ما بيتعلى بقى ẹ̀tí ma bí tà ń lọ ìtumọ̀ rẹ̀ ní pé obìnrin ṣe lè máa mú fáwọn ọkùnrin kó wá bọ́ síwájú wọn káwọn ọkùnrin wá tò sí lẹ́yìn kó bá jẹ́ ṣe ká tàbí sẹ́yìn dáa nítorí ọjẹ́ kò sì gbọ́dọ̀ jẹ́ olórí ìlú kò gbọ́dọ̀ jẹ́ kọ́bíyà ẹni kọ́bí tí ó máa wá dájọ́ yóò wá jóbìn nínú Islam àfàyẹ̀lẹ̀ àbí ìmáàmàtù jáde wà tọ́bẹ́ pé òní ọ̀ta jókòó tó bá láti jẹ́ kí ṣàáyò díìnì tó hàn ní obìnrin ìṣáájú mẹ́ só ti yé báyìí nìsí sọ àlefo obìnrin sọ lórí ìlú obìnrin ẹ ṣe lè máàmù àbí tó bá ń ṣe lè máàmù fáwọn obìnrin lókù tó bá yìí tó máa ṣe lè máàmù fóbìnrin náà àárín wọn ní ó dùn sí kò ní bọ́wájú ṣùgbọ́n kí èèyàn lé ṣéhà lòun ṣé ìdá lòun kọ́ ní káwọn ọkùnrin máa tò sẹ́yìn òun tàbákọ́ ní anábìtì ní àlàkọ́rọ̀ òun ni ìyàwó mọ̀kún akọ́rọ̀ òkun bíi pòfẹ́sọ̀ kan lamẹ́ríkà obìnrin tí wọ́n lé òun ṣe islamic studies lọ́bàdé òun so èyí bọ̀ kọ́ ìdá yìí tó bá mọ̀ ó fi fọ́ lẹ́nu wípé al-aslu anna sha'aira ad-din adh-dhahira la tóbìnrin bá ní ṣe ara rẹ̀ ó lè tọ́wá ó lè jọ gàmẹ̀ ibi ṣe rẹ̀ ní olólówó ẹ̀ ṣùgbọ́n kí o sínú àwọn ṣàáyìrò dín ní àlọ́ọ̀hìrò ìbọn tó bá lówó ẹ̀ tó bá kọ́ mọ́ sí lásìkò lè sì máa mú torí ara àwọn ṣàáyìrò dín ní àlọ́ọ̀hìrò ni tó yẹ bá ní sìn náà kọ́ ìdàtún mọ̀hímmatún àìbọ̀ níbọ̀ yìí ó pàtàkì pọ̀ láyàjúzò àtàkọ́lófó عن جماعة إمام المسلمين عن جماعة إمام المسلمين الذي لا تقام الجمعة والجماعة إلا خلفه لا يجوز التخلف عن جماعة إمام المسلمين الذي لا تقام الجمعة والجماعة إلا خلفه إذا أتبعي kẹrì ara aslu nínú ẹ̀sìn yìí ara aslu nínú ẹ̀sìn yìí òun ni káwà mùsùlùmí káwà papọ̀ ká má fà yẹlẹ̀yẹlẹ̀ tí ẹ bá ti rí ẹnìkan tí kì í bá bìkítà níbi ọ̀rọ̀ pé kí mùsùlùmí ó wà papọ̀ ẹ ti rí kí mọ́síláhà àti ẹ̀ lọ bá kì ṣe tẹ̀sùn kò lẹ́tọ̀ọ́ kí ìmáàmù tó jẹ́ pé òun ni a mọ̀ sí màámù tẹ́ẹ̀pẹ́tẹ́ ìbá ti rúùsìn tí jímọ̀ ti wá yàwà lù tí jama ti wá yàwà lù irú gbogbo sọ́mì ní ìkọ̀yọ́ká ní jojúmọ̀ ẹ̀yọ̀kan lọ mo wá láyé mi tí tí a bá tẹ̀ ní wọ́n sọ́lá sí jama bóyá kíkan wà mí kíkan wà ní ìlú dárúta ṣèdí so tó ká jẹ́ pé ọtẹ̀ wà káàlá kí jama àfi kọjẹ́ pọ̀ ní ọ̀sàájú a kì í jàpa rẹ̀ káàlá ní kírun lẹ́yìn ìlànà àrí súnà ọ̀jàmọ́ àníyàn bẹ́ẹ̀ mọ́dí Abdullahi ibn Umar radiyallahu anhu irú èèyàn wo ni sàábẹ̀ ni Salomon Hajjaj ibn Yusuf kannankori di tọ́ọ̀kì náà kí tún wá sí sàábẹ̀ ṣùgbọ́n ní olórí ìlú wálé ni o òní gọ́fúnà gọ́fúnà àwọn ọmọ ni yóò kírun Abdullahi ibn Umar rò tọ̀sí lẹ́yìn ìsìn pààyàn jù mo rọ̀ pàlàyé mi ti Abdullahi ibn Umar radiyallahu anhu máa kírun lẹ́yìn ẹ̀ ẹjẹ́ ń bá ń fi kankun al-Ma'mun al-Amin al-Mu'tasim gbogbo wọn tẹ́pá wọn náà fi àjọ Imam Ahmad láyé wọn tẹ́kẹ́ Mu'tasila ní wọn Imam Ahmad máa kírun lẹ́yìn wọn ó ń bí jà sí yẹn ṣùgbọ́n àwọn ni wọ́n ń darí ìlú ó lè kírun jímà ó lè kírun jàmà fi lẹ́yìn wọn kọ wá ní òní ọ̀fẹ́ tó àwọn mùsùlùmí mo rọpá láyé mi ti àwọn afáàsọ́kẹ́ lábẹ́ ẹbẹ̀ yẹn ká sọ̀rọ̀ àgàn tí ẹnìkan bá wà níbi kan ó ní máàmù ọwá wò wípé ọlọ́lá jùlọ à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà kọ́ ìdàmí ìbẹ̀m̀bẹ̀ pé yàjúsù imáàmù al-mafdul ala al-fadil bóyá kí n ajára ìyẹn jùbá yìí ṣùgbọ́n kí n sọ̀rọ̀ tíbí wọ́n sọ wípé ìmáàmù rẹ̀ ó ní àwọn mọ̀kànlá fáàtì kan tàbí ọjọ́ fáàtì kó lóòní kírun lẹ́yìn ó kírun lẹ́yìn ẹ̀ náà lókùn ìgbà tó bá ti márùn ún kí ẹ pé láàyò hílù bìṣòro pé wà àrùkáání ọ̀fọ̀rọ̀ tàbí kíní kan bẹ rẹ̀ tàbí mo ṣe rí báyìí mo ti ka bídíà mẹ́wàá lè lára mọ́ ka bídíà lára rẹ̀ mọ́ kí wọ́n lẹ́yìn rẹ̀ mo rọ̀ pa àjọ mi Imam Muhammad báwọn yẹn ṣe nílá tó kò lọ kí wọ́n mẹ̀yìn wọn náà nìyí Bukhari mo kọ́ sí bí ọlọ́run jẹ́ níbi tí mo Bukhari tí mo chọ́ọ̀tì ah tí bá padà rí ń ṣàlà yín ká wọ̀múra náà mú ti rántí nínú sọ̀rọ̀ Bukhari ẹjọ́ báàbù ẹ̀kọ́lẹ̀ kọ́lá Imam Bukhari sọ̀rọ̀ yìí báàbù báàbù imamati al-maftuni wal-mubtadi' imamatu al-maftuni wal-mubtadi' torí gbà tó bá máa gbé rádàdà káàkiri tọ́kẹ̀ gbọ́rọ̀ àwọn afá tó ní ma bó ṣe tẹ̀yìn sí ìlú ẹ̀ èmi àwọn afá kan tó rí ọ̀rọ̀ rẹ̀ ní ìsìnkú wà tó ju tàbí lẹ́bùn àwọn ọmọdé lọ mo lè wá láyé mi tí kò sí sí èméjì ń bẹ̀ pé bàbá yàrá yà fá sí pé ní Hajjaj gbogbo ẹni lèyàn lè fi sọ tẹkfíìrù jẹ fáwọn mi sọ pé bí ọ̀fẹ́ púpọ̀ padà túbà wallahu alamu torí kọ́ máa question mark wọn wájẹ ó ní báàbò إمامة المفتون والمبتدع إن بين صحيح البخاري أني وقال الحسن إمام بخاري ندعى تبويب ابني وقال الحسن صلي وعليه بدعته صلي وعليه بدعته وقبع إيوه منت سيري قائد يعني من صلت صلاته وحده صحت من صحت صلاته وحده sọ́hàtì sọ̀lá àti ọ̀fàlìfà ẹni tó bá jẹ́ pé òòlé sọ pé tó bá kírun kò níhùn tẹ́nu rẹ̀ ọba ti gbà ìjọba ni pé kìí ṣe kèfèrí sọ́hàtì sọ̀lá àti ọ̀fàlìfà ó lè kírun lẹ́yìn ẹ̀ sọ́lá yìí ti máa ń sọ́hàtì sọ̀lá àti wàhdáhùn sọ́hàtì sọ̀lá àti ọ̀fàlìfà pàápàá jùlọ tó yẹ kó òun ló ní mà òun ló bí ò tí ní mà títí bọ̀ òun ní gbogbo ayé ní ìmáàmù wọn má sọpọ̀ fẹ́ fọgbọ́dẹ́gbẹ́ tí ẹlẹ́kọ̀ọ́ wa lọ́mọ yín kó lè mọ̀ gbẹ́lẹ́sẹ̀ kò lè sún máa kọ́ ọmọ bó sì máa kọ̀rẹ́ tiẹ̀ tí ó fi pa àwọn nǹkan rò a gbọ́ mi yé so tẹ̀bùwébù ìmọ̀ bọ̀kọ́ rínú o àwọn àmà ibi tí wọ́n ti rí tiẹ̀ o ṣùgbọ́n ọlọ́wọ́n bó sànù wa hmm. ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ọkọ̀ mẹ́ o hmm. náà ọ̀rọ̀ ìdà tó tẹ̀lé yẹn ọ̀rọ̀ ìdà tó tẹ̀lé yẹn الخلاف kọ́ìlà tó sí pàtàkì ni o bẹ́yìn alìmáàmì wàlmàmúmi بين الإمام والمأموم في النية لا يؤثر في صحة الاقتداء الخلاف بين الإمام والمعموم في النية لا يؤثر في صحة الاقتداء kíni túnmọ̀ ilé ìtumọ̀ rẹ̀ ni ẹjá gbọ́ yí dáadáa o kí afẹ́kíun lápẹjú ẹ̀ mo sùn ìgbà tí màá di sí dédé ìrùn lásàrí ìrùn àṣírí mo sàlùwà láwàáyé wọ́n ti gbé ká máa àṣírí wọ́n ti bẹ̀rẹ̀ tí bá dé mọ́ṣáláṣí kí ni máa ṣe tí màá lọ́wọ́ kọ́ká ilé àmì náà ni àbí màá jẹ́ ìrànjẹ́ wọn kí lásán máa jọ ìwọ̀n yìí tí bá jọ ìwọ̀n yìí jọ ìwọ̀n pẹ̀lú àníyàn kí ni àníyàn kí ni fẹ́ ká ilá nígbà bá kí tán bàbá kí lásàrí kí ni so yíyapa èmi àti ẹ̀ níbi àníyàn yẹn kò sí kí ni ooo kò ní kò ní tààfíì lé pé mi wàá lè kọ́sì mi wàá lè jẹ́ kó ní màá máa kọ́sì gẹ́gẹ́ bí imam ṣe wá rí yẹn ló fi jẹ́ pé salatul mutanaffil khalfal muftarid ọ̀la làáfíà báyìí wọn ti bára wọn wakadhalika salatu al-mutanaffil khalfal muftaridi wal muftarid khalfal mutanaffil ara ẹ̀rí táwọn afáàmọ́ mọ́ wá ní hadithu Mu'adh bin Jabal yóò kírun pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam tán yẹ́ ìjẹ̀ tún wá lọ ṣe máa mọ̀ fáwọn èèyàn rẹ̀ èèyàn rẹ̀ nílé àwọn òkìrùn lẹ́yìn àwọn máa tọ́rọ àyàn wọ́n máa kí mo rò pé àlàyé mi tí ìta ní òṣìṣẹ́ sọ́dáka fún so ẹnìkan sì dìde ọjọ́ yìí rẹ̀ ṣe ń pẹ́ ń tọ́ ẹ̀ṣẹ̀ dí òun fẹ́ kí jama ní mọ̀fẹ́rí dùn mọ̀tánúfìlù kí mi lẹ́yìn tẹ́rẹ́ ẹni tó jọ ìrẹ̀ tó fẹ́ ṣe sàdákà fún náfílà lọ́n ṣe so ìsìláàfù wà fi níyà ní òsì tí ó wáyé pé kò sí kọ́ ìdá ìní tí ó sì lálàáfíà ní alimokimu olè kírun lẹ́yìn musafir alimusafi olè kírun lẹ́yìn nípe tọ́lá ní ẹ̀wọ̀n bára wọn ẹni tó ní àníyàn kí ó kírun pé tó wà lé àti ẹni tó láníyàn kó ń fẹ́ ṣe kọ́sùrù bí ó tẹ̀ lè ṣe kọ́sùrù lẹ́yìn tàbí ẹni tó láníyàn kó ń fẹ́ ṣe kọ́sùrù àti ẹni tó fẹ́ kírun pé sẹ́mi pé tó alimusafi bá sáwájú ó lè ṣe kọ́sùrù so àníyàn tó sì wà lérí pọ́n fẹ́ kírun kàmùkì mi so ìtìláfù wà níbi níyà bí òsì mẹ́rin wà ń bẹ̀ so máa dálíká láyò àṣírò fẹ́ràn pẹ̀lá kọ́ídà yẹn pàtàkì àbí pàtàkì hmm? kọ́ídà mi bẹ̀tọ́ ẹkùn tó pàtàkì gan-an ní kọ́ídà bá tún fẹ́ ká ní sí kullu ziyadatin kullu ziyadatin aw naqsin كل زيادة أو نقص دخل على صلاة المأمون كل زيادة أو نقص دخل على صلاة المأمون لمراعاة الاقتداء فمكتفى كل زيادة أو نقص دخل على صلاة المأموم لمراعاة الاقتداء فمنتفر قاعدة مهمة جدا قاعدة تقاطعك الجاني وتصرف على ما هي problem ẹ máa gbọ́ tí èèyàn bá ń kírun lẹ́yìn ìmáàmù tó wá jẹ́ pé torí péyàn wà lẹ́yìn ìmáàmù yẹn ó ń kọ́sì èèyàn ní kéèyàn máa sàwọn àlékún kankan tí ò sínú èèyàn tàbí kéèyàn dín kankan tó wà nínú òrùn èèyàn kù sálàyé mi ti ẹ̀sìn mójúpọ̀ mẹ́ yóò yẹ yìí mi ẹnìkan dé mọ́ṣáláṣí wọ́n ń kírun àyílà àbílà àsáàdẹ̀ àbíṣà ẹ̀ lọ́wọ́ àbírùn mi wọ́n ti wá kí rákà tó dé sálàyé mi ti ó kú mélòó tí wọ́n kí ó mẹ́ta tọ́yì ó wá jọyìn wọn àbí kò ní jọyìn náà ni yóò jọyìn náà ni ó jọyìn so nígbà tí wọ́n kí rákà ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ síbẹ̀ náà ẹgbẹ́ kan ṣé máa mú ó jókòó àbí òní jókòó fún tàṣíyà yóò jókòó tí wọ́n bá jókòó fún tàṣíyà yẹn só náà máa jókòó àbí òní jókòó yóò yẹn ziyada ní fi hàpè bẹ́ẹ̀ na ẹgbẹ́ kan ziyada ní tó rẹ̀ ẹ̀ṣẹ̀ kí rákà kan ni so ziyada ní okay ìgbà tí mọ́mù náà rò tí wọ́n ṣe táyà tán ṣẹ́gbé táyà náà ziyada ni mọ́mù ó kíra kẹlẹ́kẹta ìgbà tí mọ́mù kíra kẹlẹ́kẹta òun ṣẹ̀ṣẹ̀ kẹlẹ́kejì ṣe tí ẹ̀ bá kíra kẹlẹ́kẹta ó yẹ kó jókòó mú tẹ̀híyà àbí kò yẹ kó jókòó tí yóò lè jókòó kò lè jókòó mọ̀rọ̀ áátà ní lẹ́kìtìdá nùkṣọ́nù ni mọ̀rọ̀ gbálàyé mi ti nùkṣọ́nù ni mọ̀rọ̀ nígbà tí máa mú bá wá parí ìrun tiẹ̀ tó tún jókòó yóò tún bá jókòó àbí òní bá bá jókòó ziyada tún ni torí pé òun tún padà ẹsẹ̀ wá kíráka àkàtì tí ó tún jókòó tó gbogbo ziyada tó bá wáyé níbi ìrun bá àbí nùsọ̀n mọ̀rọ̀ àtàndínlẹ́kùtìdá tó yẹ pé torí wípé èèyàn ń fọ́lọ̀ ìmáàmù ìfẹ́mú tẹ́fà ṣẹ́rí àmójúkọ̀ rẹ̀ àkójúwe tí mo mú àwọn ti fún alákòjúwe ti ziyada àti àkójúwe nùsọ̀nù dé o dé o ṣé kí máa ń tó قاعدة تقدم المفضول على الفاضل في الإمامة لا يضر في أصل صحتها تقدم المفضول على الفاضل في الإمامة لا يضر في أصل صحتها ìtumọ̀ ilé ni wípé ẹni tó lọ́lá jù ẹni tí ò lọ́lá tó tó bá sáwájú láti kírun láti jẹ́ màmú tí ẹni tó lọ́lá jù lọ tó sẹ́yìn rẹ̀ láyà dọ́dọ̀ fi asílé sí hàtíà kò ní ní kìmì yẹn mọ́lá láàfíà mọ́lá pàlá yìí mẹ́tì ẹ̀rì pé Abubakar takọ̀dá mẹ́rìtà níbi tó sẹ́yìn kan tó wáyé sí aláàtì síbẹ̀ ní àyíbẹ̀ kọ́ wọ́n aṣáàkì àná nàbí yà sallallahu alaihi wa sallam fúdọ̀ ní nàbí Bakr ìdí ẹ̀ ṣe pọ̀ tó ṣẹlẹ̀ dáadáa láyà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam so má jẹ́ kí ọmọ àgùn ọ ẹ̀wò ìyẹn bá kọ́ ìdà tó tẹ̀lé ذو السلطان أولى بالإمامة في سلطانه àní pẹ̀lú eléyìn torí pàtíkà hadisi tó sọ ذو السلطان ذو السلطان ذو ذو ذو السلطان أولى بالإمامة في سلطانه ẹni tó bá jẹ́ pọ̀ ló níjọba ló lágbára ní ibi tó ti lágbára ohun tó ti níjọba ohun ló wà áúlábìlì ìmọ̀mà ìwọ ọba wá láti ibì kan kó kéwú kó ti gbogbo bí ló ti fẹ́ kéwú tán ẹni ó ní sòótọ́ mìíràn ni ó ṣàlàyé yẹn lẹ́ẹ̀kẹ́ kọ́ yẹ ká pẹ́ lórí ẹ̀kọ́ kọ́rídà tó tẹ̀lé yẹn wọn kọ́ bí ẹni ìlànà ṣe jẹ́ àti báàbù yẹn bọ́tá bá ti bá wọn kọ́rídà yìí ọwọ́ kan lákọjá mẹ́rin كل صلاة كل صلاة تشرع فيها الجماعة كل صلاة تشرع فيها الجماعة فالأصل فيها الجهر ما عدا الظهرين ما عدا الظهرين كل صلاة تشرع فيها الجماعة فالأصل فيها الجهر ما عدا الظهرين قاعدة pàtàkì lọ́nà ó ní kí gbogbo ọ̀ràn tó bá ti jẹ́ yí pé aljama'atu mashru'atun fiha káàkiri ń ama soke. a soke. magrebi ìṣáì ẹ̀rì pé díẹ̀ làkì ìtógùn jù mẹ́ àti sókè ok sọlá tó tààrọ wí jẹ́jà bá kì sókè láti sókè torí kó tó ṣọ́ra òfin àjẹmà sọlá tó lẹ̀ ìdẹ́yìn èyí tó aláàkọ́ àtẹ́lẹ́kejì sọlá tó فكل صلاة تشرع فيها الجماعة فالأصل فيها الجهر ما عدا أبو حميد نعم وإلى مين كلما كانت الجماعة أكثر عددا كلما كانت أكثر ثوابا وأجرا كلما كانت الجماعة أكثر عددا كلما كانت أكثر sàwábà ń wà ájọ̀rọ̀ níjà máa bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ládá náà ti kí ni ní ń pọ̀ sí wọ́n sọ pé déwọ́n kí ti hàn lọ́jọ́ ìwọ̀n lọ́jọ́ ìwọ̀n kẹ́ ẹ̀ pọ̀ sí kí ládá ò lè ṣe kí ni ó lè pọ̀ sí níjà máa bá ṣe ń pọ̀ sí ni ládá ṣe ń ṣe kí ni ló ṣe ń pọ̀ sí ọjọ́ tí ń lọ yín mọ̀ yára ń bi yòókù kọ́ ìdà mi ìgbòkọ́ ìdà yẹn ní padà béèrè insha Allah ta'ala كل ما ألهى عن شهود الجماعة قائد أمين كل ما ألهى عن شهود الجماعة الواجبة فمحرم فمحرم كل ما ألهى أشغل ألهى بمعنى أشغل عن شهود الجماعة الواجبة فمحرم فمحرم ìtumọ̀ eléyìí ni wípé gbogbo nǹkan tí bá ti jẹ́ ká máa kó àìrójú kúrò níbi ìrun ọ̀ranyàn jama tó sì sọ̀rọ̀ yàn lọ kí nǹkan yẹn ni o ẹ̀yin bọ́ọ̀lù tó lè máa wo bọ́ọ̀lù lọ́wọ́ wọ́n ti skọ́ tàbí o jẹ̀dí ọbẹ̀ bọ́ọ̀ta ẹ̀dín ẹ̀sùn ẹ̀ go ní bọ́ọ̀lù wọlé gbóò ló tọ́ go wà láyọ̀ jàgbàbí ọ̀padà pé àà ah, ta ló kọ̀ ta ló kọ̀ sọ́mọ tí wọ́n ẹ̀jẹ̀ ra yẹn ní kìírí ọmọ wo ló rà gbogbo tí bá ti máa kọ́ ìrojú báyà kó bí irun tí bá ti máa ká ìrojú báyà kó níbi irun gbogbo ẹ̀ haram ni gbogbo ẹ̀ kí ni o haram ni o ẹ máa wo àwọn yìí mọ̀ sọ yìí pé ọlọ́mọba sọ náà Al-Qur'ani pé innamal khamru والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه إنما يريد الشيطان أن يوكي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة ẹni tí tí ó bá ti ní kírun jàmáà lásìkò ẹ̀ tó mọ̀ pé ó kìí létà àbí mọ̀ yìí rọ̀ ní kìí létà aljamaatu wájúwà tó ní kí haramu ni tó bá ṣe pàyà lóòmù lò ní máa tó ń ṣe máa tó ní lọ́kíun àbọ́tí lóòmù ni ó lọ́wọ́ sùn lọ bí wèrè tó ma tọ̀lé àgbàgbà tí ń tọ̀lé àbí ọmọ bì àbí tẹ́tẹ́ náà lọ ń ta kódà bó sọjà kó sí ọjà lèyàn ń tà lọ́wọ́ lásìkò dáná ọjà yẹn haramu ni torí ara ẹ̀rí táwọn afáà lò fún kọ́ ìdá yìí ááyà jùmọ̀ náà wà ń bẹ́ẹ̀ sálàyé mi ti ìdánú dí àlèsọ́láti min yawmi al-jumu'ati fásitì ilá wázáàrù ìbẹ̀ẹ̀ báyìí wùnyẹ pàtì torí báyìí wùnyẹ tulhikum an shuhudi jama'a mọ́rọ̀ bá fi jọmi yẹni sí kọ́ ìdá muhimma torí ẹlùmí ilẹ̀ ní kọ mẹ́jọ wá kẹ́kọ̀ọ́ máa wo bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù kò sí kọ́ máa bọ̀ sásìkò wọn bí wọ́n bá gbọ́yẹn jáde ọyọ́ ọdún lékèwò ayọ̀ lọ ṣé ká dúró àbíká mọ̀ nsọ ó sì kú kọ́ídà bíi méjì àmẹ́ta náà hmm? núkìmí tayib kọ́ídà mi ni pé látàmínà ẹ̀wọ̀ yìí má aláhi masajid Allah hadith ni o pọ̀ kọ́ídà ni látàmínà ẹ̀wọ̀ yìí má aláhi masajid Allah ẹ gbọ́dọ̀ kọ̀ fáwọn obìnrin nítorí wọn gbọ́dọ̀ lọ mọ́ṣáláṣí ọ̀yà ní tí wọ́n ẹni pé obìnrin náà lè lọ mọ́ṣáláṣí lọ kí wọn pẹ̀lú mọ́jẹ̀mú wípé kí wọ́n wá lọ láì fi ọ̀ṣọ́ wọn hàn láì lo pẹ̀fíùm láì lè lọ fi ń dà tó ti yé bá ní sùn kọ́ ìdá mi tó tẹ̀lé kọ̀ yẹ ká pẹ́ lórí yẹn níta ti mọ̀ tẹ́lẹ̀ kullu saffin min sufufil jama'ati kullu saffin min sufufil jama'ati fa huwa khayrun wa afdalu mimman wara'ahu كل صف من صفوف الجماعة فهو خير وأفضل ممن وراءه tí ó gbogbo sáfú báyìí sáfú tó bá ti wà wájú ọlọ́lá jù tó wà lẹ́yìn ẹ̀ lọ ẹ̀rí rẹ̀ ní gbogbo àwọn ẹ̀rí tánàbí sọ́lá alẹ́wà sọ́lá fi bí ọlá fún sáfú àkọ́kọ́ ọláwọn mọ̀lẹ́kọ̀ máa ṣe àsàlátù fún wọn ó sì ṣàdúà fún sáfú àkọ́kọ́ ó ní ìjọ tó ṣàdúà fún sáfú ẹlẹ́kẹ̀ẹ́ طيب أجلس علي قال لي عليها من طويلة يعني. آه خير صفوف الرجال خير صفوف الرجال أولها وشرها آخرها والعكس بالعكس والعكس بالعكس خير صفوف الرجال أولها وشرها آخرها والعكس بالعكس ìtumọ̀ eléyìí ni wípé eléyìí tó dáa jù ní sáfà àwọn ọkùnrin òun lákọ́kọ́ eléyìí tó burú jù nígbẹ̀yìn axo anitobin tó dáa jù nínú sáfà àwọn obìnrin ó ní ti ẹ̀yìn ètò burú jù níwájú ṣùgbọ́n àwọn mìíràn àfáà wa wá dá nílé obìnrin tí wọ́n ń kọ́ tí wọ́n bá dá nílé obìnrin tí wọ́n ń kọ́ ẹjá mọ́ lọ hadith sára yìí àwọn mìíràn máa ń gbà yọ wípé tọ́wọ́ tí obìnrin tó bá sáájú ẹjá gbáyọ ẹjá sì máa lo hadisi yẹn lọ mo rò pé ìtumọ̀ tí mo sọ yẹn yẹn yín bá sọ́yì fọ́ídà mi fọ́ídà la salata limunfaridin khalfa saffi ikhtiyara la salata limunfaridin khalfa saffi ikhtiyara ẹni tí ó bá máa máa lẹ́yìn sáfú kí irun kò ní irun ìtumọ̀ rẹ̀ ní kí ẹni tí ọba máa máa dádúró òun ní irun lápẹjùwe èèyàn dé mọ́sálásí sáfú ti kó èèyàn wá tó sẹ́yìn èèyàn nìkan èèyàn kí méjì ẹlẹ́kẹta ṣùgbọ́n èèyàn ti kí méjì tó ókè bẹ́ẹ̀ tí bá ti ètò èèyàn tí ó ká wá sọ wípé fa ẹnìkan sẹ́yìn kò sẹ́rì fún ẹ̀rí ọ̀lá láfíà tàbí kọ́ wá lọ dúró sẹ́gbẹ̀ẹ́ ìmáàmù tẹ́lùmí ìbá wá dé tó náà sórí tó náà tún wá dájú òní àbí kó náà tún wá tò sí ẹgbẹ́ ilé mọ́mù nígbà tí ẹgbẹ́ ilé mọ́mù bá kún kọ́ ẹlòmíì tó bá tún wá padà dé ńkọ́ ìtòfi ẹgbẹ́ ibi fọ́ọ̀mù mọ́sọ́lá ẹgbẹ́ ibi fọ́ọ̀mù sọ fún mo rò pé kí níyàn yé bá wọn so ẹ̀rí dẹ̀ pọ̀ fún nípa ẹni tó bá dáhùn kí anábìsọ́lá àríwá ilé ọ̀sán lámà hadithu wa abisọ bọ́lá nìkan tó dárùn kí lẹ́yìn sáfà níbi ní kọlọ̀ túnmù yẹn kí ní kọlọ̀ túnmù rẹ̀ kí so ó ní àyìn ọ̀sọ́lá àlewàlè ọ̀sọ́lá rọ́ àrọ́júlá sọ́lá alifasọ́ wàhádàwò dárùn kí fàmàrọ̀ hu ayò àyídà sọ́lá níbi ní kọlọ̀ túnmù yẹn kọlọ̀ sí kí kọlọ̀ túnmù kí kọ́ ìdá um, mi ó sì pàtàkì kọ́ ìdá tó pàtàkì ó láwọn tó bá wí kọ́ ìdá من أم الناس فليخفف على منهاج النبوة على منهاج السنة من أم الناس فليخفف على منهاج السنة لا الأهواء فليخفف على منهاج السنة لا الأهواء ẹni tó bá وينيا kó gbìyànjú kó rí wípé ìrun ògùn pọ̀ ju tó bá sọ nìkan ní dànù kí kó máa fàágùn bó bá ṣe wù anábì ní wákútẹ́bì bí àgbàáfìhì wákútẹ́bì bí àgbàáfìhì ẹni tó bá lẹ jù nù wọn ó ní kó fi ṣe mẹ̀yàrù máa fi dìtà mi bí ìrun rí ó ṣe kù tó àti bí ó ṣe kù tó anábì sọ fún màá pé náà so ẹni tó bá ti ṣáájú àwọn èèyàn táwọn èèyàn yóò gbọdọ̀ wo torí kí fàyínà minhum alhaja ẹni tó ní hajjá ń bẹ nínú wọn aláàrẹ náà sì wà ní inú wọn bàbá ń gbádùn ọlọ́run bá ṣàforíjì fún wọn tẹ bá rí bàbá ń kọ́ńplẹ̀ tí ń kọ́ńplẹ̀ ọmọ tí ẹni kó ti kú nìsín tí ọmọ ti ti fi ń tó rí ṣe nínú ẹ̀sìn ọlọ́run kọ́ bá tẹ́wọ́ gbà ó sì fún wọn نعم قاعدة مين تصفيق أها ها ó ti pọ̀ ní kọ́ ìdẹ̀ ilé ìsáàjọ́ yìí sá sábà wá méjì tàfífù gẹ́gẹ́ tí wọ́n sọ wípé ti ná méjì o ó fi kúrò o o kìí sáwọn ìrún tààrọ̀wí ìsáwọn yankí jẹ́ ń ṣe lẹ́gbá ha nonsense nìyẹn o anẹ́mìsọ́lá aléwálé ọ̀sọ́lá kí wọ́n ní ká máa fi ṣe tàfífù káàfi kí ní fi wà tó rí kí má gíríbì o ṣúlọ́tù tó o fi kí má gíríbì o mo rò pálá ayé mi ti yé ṣúlọ́tù tó rí ṣe péjì kan nù ní o anábi sì máa kà dáadáa débi wípé atúnlẹ̀ tó hà lẹ́yìn ẹ̀ lórí irun ẹ̀yìn sọ́ọ̀tù sájídà yóò fi kíra kàkan lásùbà láàárọ̀ ọjọ́ jímọ̀ o yóò sì fi alẹ́ àtà yóò fi kíra kàkan tàfífù ní o tàfífù ní ṣùgbọ́n kọ́ dáínà àti iná kírun kí ẹ ní ààrin Allahu akbar alif lam mim Allahu akbar bó bá ti bára bó bá ti tì síwájú náà ló ṣe bá wọ́n ìṣàǹtò náà sún máa kọ́ dámàt lẹ́kọ́dì kò sí rẹ̀ jẹ́nu fọ́tò bó bá ṣe dúró ló ṣe ṣe kíni ó sì bára rẹ̀ já tó kọ́ ìdẹ̀ ọ̀kan àti méjì fún mi sọ̀lá gẹ́gẹ́ tí mo kó fi gba àwọn ní hadith ń bẹ lórí ẹ̀ last kọ ìdàǹgbà náà man adraka rak'atan min al-jama'ati faqad adrakaha man adraka rak'atan min al-jama'ati faqad adrakaha lápẹjúre ọlọ́mọ́sọ́láṣí bọ́ọ̀ bá kò tó wà bọ́ọ̀ bá wọn jímọ̀ ọwọ́ abárákà kan wọ́n ti kíra kàkan bóòlù ti ṣe mẹ́ta ní ọ̀sán padà lọ́yọ̀ kan

sádànlá ayọ̀ ni so a tù àwọn tẹ̀bọ́ tó bá ti gbáwọn eléyìí ó ti mọ gbogbo nǹkan tí wọ́n sọ ń bẹ̀ torí gbogbo ẹ̀ náà fi kọ́ ìdá ni wallahu ta'ala a'lam